alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yomidi adúpẹ́ fún Ọlọ́run Ọba ní ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù Ramadan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àbí Ọlọ́run Ọba kí ó mọ̀sálẹ̀ ìgbà ní ìjọsìn fún wa èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushora tí ọmọ ogun orí afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafdeen Gbadebo ọ̀rọ̀ jíkẹ́ lọ́ba kí ó ṣe Ọlọ́run fún wọn ẹja gbìyànjú ká farabalẹ̀ ká fara kùrìtẹ́ẹ̀dì láti jàǹfààní ọ̀rọ̀ olóye bíi náà bísímìlá. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته tí a bá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lánàá abọ́rọ̀ wa débi ìtalẹ́ni tó lẹ́tọ̀ọ́ jù láti máa síwájú àwọn èèyàn láti ṣe sọ́lá a sì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ kó tó di pé àsìkò ò tán lónìí yìí à ń tẹ̀síwájú láti ibi tá a dé lánàá yẹn òun náà ni pé ẹni tó lẹ́tọ̀ọ́ jù láti máa síwájú àwọn èèyàn nínú sọ̀rẹ́ òun náà lẹni tó ṣe wípé ọmọ alukuraani kejù láàrin àwọn èèyàn ẹni tó mọ alukuraani kejù tó ṣe pọ́ ha sórí pípọ̀ jù òun lẹni tí wọ́n máa síwájú wọn láti ṣe sọ̀rẹ́ yóò sì tún jẹ́ ẹni tó nímà ní ìmà ìjìnlẹ̀ nípa òfin ṣẹ̀ríyà pàápàá jùlọ òfin ṣẹ̀ríyà ilé ìtòníṣe pẹ̀lú sọ̀rẹ́ irú wọn ni wọ́n máa síwájú níbi ká ṣe sọ́lá nítorí pé láyé àwọn sọ̀hábà al-aqra'u huwa al-afqahu ẹni tó máa kúránì kejì òun náà ló máa nímà jù nípa òfin ṣẹ̀ríyà nítorí pé òfin ṣẹ̀ríyà látara al-kúránì àti súnà ni wọ́n ti máa mú ẹni tó sì máa kúránì ké nígbà yẹn wọ́n máa nímà nípa òfin ṣẹ̀ríyà nítorí pé àwọn wọ́n máa kọ́ nípa àmà àti fífi mà ṣèwàhù lẹ́ẹ̀kan náà máa kọ́ nípa àmà àti fífi mà ṣèwàhù lẹ́ẹ̀kan yàtọ̀ sí ẹ̀yìn ọ̀rẹ́yìn tó di pé àwọn èèyàn lè hal kuraani sórí tó ń ga alára ọ̀mà tó máa ń tọ́ha sórí à ń òfin torí ẹ̀ ló jẹ́ pé à ń òfin ẹ̀sìn níbi lè òfin eléyìí tó ní í pẹ̀lú sọ́lá táwọn èèyàn bá wá dọ́gba níbi òfin yìí báyìí àjẹ́ yìí pé àwọn àwòtá ló mọ̀ nípa sunna jù ẹni tó mọ̀ nípa hadith anabi sallallahu alayhi wa sallam àti ìlànà rẹ̀ jù nínú àwọn méjì mẹ́ta tí wọ́n fẹ́ ṣe lè má mú fáwọn èèyàn òun náà láà gbé ọ̀la yìí fún tó bá wá jẹ́ kí wọ́n tún dọ́gba nípa àmọ̀ tí wọ́n ní nípa sunna àjẹ́ pé ẹni tó kọ́kọ́ sípò padà wá sí ààyè ibi tí wọ́n ti fẹ́ ṣe lè má mú yìí ó kúrò láàyè ibi tí ò ti rọ́ lọ́wọ́n bá sí wọ́n wá wá sílùú tí wọ́n ti fẹ́ ṣe lè má mú yìí níbi tó ti rọrùn fún wọn láti rọ́lọ́ wọn bá sí ibẹ̀ yẹn ẹni tó kọ́kọ́ ṣe hijira wá síbẹ̀ òun náà lẹni tá a fún lọ́lá lórí ẹnì kejì rẹ̀ tó bá pé ìgbà kan náà làwọn méjèèjì ni wọ́n tún jọ ṣe hijira wá síbẹ̀ àjẹpẹ́ ẹni tí ìsìláàmù tiẹ̀ tó síwájú tẹ́nì kejì tó bá wá ṣẹlẹ̀ pé gbogbo wọn àkókò kan náà iná tún jọ gba ìsìláàmù sí wà náà láwọn àwòtá ló dàgbà jù nínú wọn wàyí o tó bá tún jọ dọ́gba nínú gbogbo nǹkan yìí báyìí ẹ̀yìn èyí á wàá ṣe ìmúje láàrin wọn eléyìí tá a mọ̀ sí alqur'a alqur'a ọjọ́ ọ̀nà kan tí òfin ṣẹ̀ríà tó fi lélẹ̀ fún wa páàmù àfihànjú àwọ̀ láàrin ẹni méjì tí bá ń dùn kankan tó sì jẹ́ pé kíní kejì wọn lọ́kájú òsùn ìní wọn lẹ́tọ̀ọ́ sí a sì qur'a láàrin ẹni méjì mẹ́ta tó sì pé wọ́n fẹ́ ṣe lè máàmù láyè kan pàtó bí àpèjúwe ní ìsìn kakọ sára ewé ìwé kan wípé imam kakọ sí ara ẹlẹ́ẹ̀kejì àti pé ma'mum ma'mum pé eléyìí ṣe imam eléyìí ó tò lẹ́yìn ẹ̀ eléyìí náà ó tò lẹ́yìn ẹ̀ àwọn àrùn àwọn ewé ìwé yìí báyìí àwọn àdàrú àdàálẹ̀ á ní kọ́kọ́ kan nínú wọn kó mú kan bẹ́ẹ̀ ẹni tó bá mú imam nínú wọn yóò ṣe imam ẹni tó bá mú màmú nínú wọn yóò tò lẹ́yìn rẹ̀ ẹni tó náà tún mú màmú nínú wọn òun náà tó tò lẹ́yìn rẹ̀ eléyìí bẹ́ẹ̀ láà ṣe tá a fi máa fi àwọn èèyàn ṣe imam tó bá ṣẹlẹ̀ ìpìláyè ibì kan àkókò sọ láti tó a sì bára wa ń bẹ̀ẹ́ àwa fẹ́ ṣe sọ̀láàtì ń bẹ̀ ẹnìkan fẹ́ bọ́ wájú ẹlòmínà tó fẹ́ bọ́ wájú àwa ní kẹ́nìkan ṣe sùúrù fẹ́nìkejì kẹ́nìkejì ó síwájú wa ṣe imam nígbà tá a mọ̀ pé gbogbo ọlá yìí wọ́n jọ dọ́gba ń bẹ̀ ẹnìkejì náà wá yarí pé òun lòún ṣe eléyìí náà sì ní dandan òun náà lòún ṣe ìmáàmù méjì ò sì lè síwájú wa nù sọ̀láàtì lẹ́ẹ̀kan náà àjẹpẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á tún ṣe ìmújẹ imam á kọ màmú sára ìkejì èyí tí kálukú wọn bá mú lẹ́yìn tá a bá da àwọn ìwé yìí rú iná ni ó ṣe tó bá wá ṣẹlẹ̀ yìí pé ìlú kan ní kọ́ iná àti fẹ́ fi ẹnìkan ṣe ìmáàmù lórí mọ́ṣáláṣí ńlá àbò àbí mọ́ṣáláṣí míì nínú ìlú so èyí tó dáa jù òun náà ni pé ká tẹ̀lé àwọn ìlànà tó fi ṣẹ̀ríà tó lélẹ̀ fún wa yìí báyìí àti màá yín pé lágbájá lọ́kọ́kọ́ kó wá sílùú ọ̀rọ̀rùn àti màá yín pé lágbájá ó dàgbà ju lágbájá lọ ọ̀rọ̀rùn ṣùgbọ́n àti màá pé lágbájá ló nímọ̀ ju lágbájá lọ kò ìdí nìyí tó fi jẹ́ pé tẹ́ bá fẹ́ẹ́ fẹ́ nìkan ṣe lè máàmù ìlànà tó yẹ ká máa tẹ̀lé òun náà lè tọ́ bá ṣẹ̀rí àmù táwọn kéèyàn máàmù aṣíwájú náà jẹ́ fáwọn mùsùlùmí ẹni tó jà síwájú fáwọn mùsùlùmí ìlànà tí wọ́n fi máa yàn ọ gbọ́dọ̀ jẹ́ ìlànà tó ṣe déédéé tẹ̀sìn Islam nítorí pé ìmáàmù tí ó ṣe aṣíwájú ni fáwọn mùsùlùmí ẹni tó sì ṣaṣíwájú fáwọn mùsùlùmí ọ gbọ́dọ̀ jẹ́ pé ìlànà tí wọ́n gbà tí wọ́n fi fi ṣe aṣíwájú fún wọn yẹn ìlànà tí tó mú wá náà ni torí ẹ̀ kò sí ní tó burú nínú kọjá pé ẹni méjì mẹ́ta tí wọ́n fẹ́ẹ́ fi ṣe ìmáàmù tí wọ́n fẹ́ẹ́ fẹnìkan ṣe ìmáàmù nínú wọn ẹni kíní kejì kẹta wọn wọ́n ṣe ìdánwò ìdánwò alákọọ́lẹ̀ àti ìdánwò aláfẹnusẹ lọ́nà tó fi jẹ́ pé yọ hàn sí wa nínú ìdánwò yẹn ta lẹni tó máa Kùránì jù nínú wọn ta ló sì máa ké tòfintòfin ta sì lẹni tó ṣe wípé nínú wọn ó ní ìmọ̀ nípa òfin ṣẹ̀ríyà jù nítorí kọ́mọ̀bà àwa di wípé a fẹ́ nìkan ṣe kátó máa wá kábàámà pípẹ́ ní tá a máa fi sílẹ̀ máa mú yìí báyìí ìyá alukurani kò máa ké èyí òfin ṣẹ̀rí àkọ́mọ́mọ́ bí tó kọjú sí eléyìí tí máa ṣẹlẹ̀ láwọn ìlú míì tó fi jẹ́ pé ìmáàmù gangan fúnra ara rẹ̀ tó máa gbé alukurani lé lọ́wọ́ pé ẹ máa kà ọ̀pọ̀lọpọ̀ nu wọn àti kí wọ́n pàkàsọ mọ́ wọn lọ́wọ́ subhanallah bẹ́ẹ̀ sì ni tó máa ti fìyàn sí aṣíwájú nídìí ẹ̀sìn ní tó yẹ ni káyí pé òun ló nímà lọ́fẹ̀ẹ́ nímà jù nínú gbogbo olóyún lọ́nà tó fi jẹ́ pé bọ́rọ̀ kan bá di pé ọ̀tà kókó kò yá àwọn èèyàn nípa ẹ̀sìn tí wọ́n bá gbé dọ́dọ̀ e rẹ̀ yóò lè bá àwọn yanjú rẹ̀ nígbà tá a bá wá gbé alukurani fún lè máàmù kọ́ka tí ò rí ka àbó tiẹ̀ ká ìkàkùkà ní ń kà kan nítorí pé èyí tí í ṣe ìpìlẹ̀ tí wọ́n ṣẹ̀ríà nù rẹ̀ gan máa kà bó torí ẹ̀ gbogbo eléyìí ń kó jẹ́ pé káàárẹ̀ àti ìpìlẹ̀ iná ni olójú àbí olójú jíjìn àtòkèrè ó yẹ ká gbìyànjú láti rí pé láti pèlè láti tó bó ṣe dá lọ́nà tó fi jẹ́ pé ẹni tí yóò wà nípò yẹn yóò jẹ́ ẹni tó kájú òṣùwọ̀n tó bá kájú òṣùwọ̀n yóò wúlò yóò jẹ́ kí ìlọsíwájú kó máa bẹ fáwọn mùsùlùmí lórí àwọn ọ̀rọ̀ wọn torí ìdè eléyìí báyìí wọ́n tún wá ṣe ìdánwò tá aláfẹnusẹ ibẹ̀ ni ó ti hàn wípé ta lẹni tó dáńtọ́ ta lẹni tó máa ń tí ń ṣe nínú àwọn èèyàn wọ̀nyí báyìí lọ́nà tó fi jẹ́ pé ńgbà tó bá ń ṣe ìmáàmù bá sọ̀rọ̀ tí ó eléyìí jẹba àwọn bó la ti wá rí gbogbo eléyìí wípé àwọn májẹ̀mú kan wọ́n tẹ̀lé irú ẹni báyìí ló lè ṣe lè máàmù lọ́yẹ̀ kó ṣe lè mu iyato sí irú ẹni báyìí ṣé isepo polo yín lásán lẹ́yìn kan fi ń gbé kalẹ̀ kí sọpọlọ wa lásán hadithi ni hadithi abu mas'ud al-ansari rọ̀dí allahu anhu kọ́lá kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam ya يؤم القوم أقرأهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما أخرجه مسلم أبو مسعود الأنصاري رضي الله عنه ó ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run àbá kó máa bá ọ sọ yìí pé ẹni tí ó lẹ́tọ̀ọ́ jù kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn òun náà lẹni tó má alukurani kéjù nínú wa ẹni tó má alukurani kéjù nínú wa anábì tí sọ̀rọ̀ tí ì parọ́ òun ní ń pa wá láṣẹ yìí o mùsùlùmí sì làwa ọmọlẹ́yìn anábì náà là ń pera wa kí ló dé tó fi jẹ́ pé àwọn òní kìí sáwọn májẹ̀mú wọ̀nyí báyìí ẹni tó mọ alukurani ké jù ni àwọn olùmọ̀ ló sì lè mà ta ló ta lẹni tó mọ alukurani ké ta ni ọ̀ máa ké ẹni tí wọ́n mà nípa òfin ọlọ́run tí wọ́n mà nípa ìmọ̀ ìsìn Islam kó lè mà òun ò lè mà ń tiẹ̀ torí pé èèyàn kàn ṣe fi àgbọ̀n èèyàn ṣe gàgàrà kò túmọ̀ sí pọ́ mọ̀ nípa òfin ọlọ́run ọba wa anabi sallallahu alaihi wasallam tí wọ́n bá wá dọ́gba àwọn èèyàn tó fẹ́ ṣe lè má mú wọn dọ́gba nípa mímọ̀ alukurani ké a jẹ́ pé ẹni tó mọ̀ nípa súnà jù òun látún tì síwájú a ti siwaju ẹni tó ṣe pé òun máa kúránì ké tọ́mọ́ tó wá dọ́gba nípa àmọ̀ nípa súnà yìí báyìí eni jẹ́ pé ẹni tó ṣe wípé òun lọ kọ́kọ́ sípò padà wá sí àyè ibẹ̀ òun láà fún ó kókó onílù kan wá sílùú yẹn lọ́nà tó ṣe wípé ó wá fi bí ìṣebùgbé bóyá níbi títí ń bọ̀ yẹn kò rọrùn fún láti sin náà wọn bá ní kó tó wá wá síbì àjẹpẹ́ ni tó kọ́kọ́ wá sí àyè ibẹ̀ yẹn nínú àwọn méjèèjì ni wọ́n fún lọ́lá tó bá tún dọ́gba nínú eléyìí àjẹpẹ́ ni tí ó ṣe pòun lọ́kọ́kọ́ gba ìsìláàmù nínú wọn ò ní wọ́n fún lọ́lá eléyìí alimami muslim òun ló gbé jáde oníbèrè wa ṣe béèrè oníṣẹ́ ìtàn sọ yìí ṣé ó wá túmọ̀ ṣe pé ní ìlú ṣe pé ni wọ́n ti máa jẹ lè máàmù tó wá túmọ̀ sí pé wọ́n da ètò yẹn rú ni àbí báwo ètò tí wọ́n tò yẹn ètò tí wọ́n tò wọ́n tò ní bóyá láyé ìgbà tí wọ́n tò láti fi láti fi láti fi tu àwọn bàbá bàbá kan nínú nítorí pé ńgbà tí islam ó dé àwọn kan náà kọ́kọ́ gbà nílùú kọ̀ọ̀kan àwọn tó sì kọ́kọ́ gba islam nílùú kọ̀ọ̀kan yẹn ó dájú pé àwọn náà lakitiyan wọ́n ní oríṣiríṣi ìyànjú eléyìí tó ṣe pé àwọn náà ṣe lórí islam ìní ò jẹ́ kí islam ó parẹ́ láwọn ìlú kọ̀ọ̀kan nínú àwọn ìlú tẹ̀rín yẹn bóyá wọ́n ṣe láti fi san àwọn bàbá bàbá tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n ṣe sábàbí tí ẹ̀sìn Islam tó fi rídìí múlẹ̀ níwọ̀nba láwọn ìlú yẹn lẹ́sàn-án ni pé tọ̀ kí ilé wọn kọjálé tí wọ́n ti máa jẹ lèmáàmù kọjálé tí wọ́n ti máa ṣe lèmáàmù ìtọ̀ dàní ṣùgbọ́n o kò sí in tó dínà kẹlòmíì náà kò ṣe lèmáàmù níbikíbi nítorí pé Islam kò fi létò Islam kò fẹ́ bítò Islam kò fi bítò ntí Islam fi tó ni ìmà mo rò pé kíì sí àwọn òfin tí à ń ka àkàlẹ̀ yìí báyìí ìmà ni Islam fi tò eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá ṣe ìmáàmù kò sẹ́ni tó burú kọjá pé ti ilé tí wọ́n ti ń tí wọ́n ti ń ṣe lè máàmù ó ti bẹ̀ wá ó sì tún ti ẹlòmíì náà ti bòmíì wá ntí ọ̀ àmà yanjú rẹ̀ ó nìdánwò ntí ọ̀ àmà yanjú rẹ̀ nìdánwò ẹni tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó jẹ́ pọ́n ló ṣàṣeyege jù wọ́n fi ṣe lè máàmù mọ̀nà torí pé ipò wàhálà ni kìí ṣèpò àpọ́nlé àbí ipò àpọ́nlé lẹ́yìn kàkùn ni ipò wàhálà ni kìí ṣèpò àpọ́nlé so nítorí délé yìí báyìí ẹni tó bá kájú òṣùwọ̀n jù ẹ sì má gbàgbé gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ nìkan ṣe lè máàmù ó ń ṣe aṣojú fèèyàn púpọ̀ ni ó ń ṣe aṣojú fèèyàn púpọ̀ ni ẹni tí ó wàá ṣàṣojú fáwọn èèyàn ó dájú wípé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó kájú òṣùwọ̀n kó má bàa jẹ́ pé àbùkù tí wọ́n bá fi ń kàn yóò máa kan gbogbo ara rẹ̀ eléyìí jẹba. tó bá ṣe pé inú ilé rẹ lọ bá wà àwọn èèyàn kan wá bọ́ lálejò ń bẹ̀ àkókò sọ láti wá tó talẹ́ni tó yẹ kó ṣe lè má mú láàrin rẹ àti àwọn ẹni tó wá bọ́ lálejò olùmọ̀ tó kọ́ lẹ́kọ̀ọ́ bá wà láàrin wọn ṣẹ̀ríà sọ pé ìwọ ló yẹ kó ṣe ìmáàmù wọn ìwọ ló yẹ kó ṣe ìmáàmù wọn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní wala ya ummu ar-rajulu ar-rajula fi baytihi ẹnìkan ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́ni ẹlẹ́ni nínú ilé rẹ̀ ọ gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkẹ́ni nínú ilé onítọ̀hún òun ni ó ṣe lè máàmù fún yín àyàfi tó bá yọ̀ǹda fún un bẹ́ẹ̀ náà ni mọ́ṣáláṣí àti nílé máàmù kan pàtó fún mọ́ṣáláṣí wa ta lẹni tó ṣe pé yóò máa ṣe ìmáàmù nínú mọ́ṣáláṣí yẹn ìmáàmù pàtó ta ti ní fún mọ́ṣáláṣí ni kìí ṣe wípé ìwọ wa sọ pé nígbà tó ti jẹ́ pé ìwọ làáfà rẹ̀ ìwọ ló síwájú ṣe sọ́lá àfi tó bá yọ̀ǹda fún àfi tó bá yọ̀ǹda fún torí pé tí ó jẹ́ bẹ́ẹ̀ níbo ni wọ́n wà lánàá níbo ló tún wà lọ́la ṣebí lè máàmù mọ́ṣáláṣí yìí náà ni a sì ipò náà kájú òṣùwọ̀n gbogbo àwọn májẹ̀mú iná ló pé sára tiẹ̀ náà kó tó di pé ń ṣe lè máàmù ẹ ṣe sùúrù ẹ tò sẹ́yìn rẹ̀ lónìí ni ẹ ṣe sùúrù ẹ tò sẹ́yìn rẹ̀ lónìí ni kìí ṣe pé tí mo bá ti wá kọ́ ọmọ kan kí ó èèwọ̀ ni kí n tò lẹ́yìn rẹ̀ ṣe sọ láńgbó ló ti dé ìwọ̀ èèwọ̀ kí ni anabi sallallahu alayhi wa sallam gan ó tò lẹ́yìn àwọn sàhábà rẹ̀ ó tò lẹ́yìn abdulrahman ibn auf ó fi parí sọláàtì ó tò lẹ́yìn abubakar radiyallahu anhu abubakar lọ bọ́ sẹ́yìn pé àwọn ah, òun lè ṣe lè má mú fáwọn èèyàn kan tánàbí ń bẹ láàrin wọn. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ẹni tí ń ṣe ìjọba lórí wa tí sì ń lo òfin ṣẹ̀ríyà ọ̀ ń bẹ níbì kan àwọn afẹ́sẹ̀ sọlá òun ni ó síwájú wa òun ni ó síwájú wa ẹ ṣàkíyèsí o ń ṣèjọba lé wa lórí ń sì ń lo òfin ṣẹ̀ríyà ń lòfin ṣẹ̀ríà so torí pé òfin ṣẹ̀ríà ló fún láǹfààní yìí òun ò lòfin ṣẹ̀ríà bó ló sì fẹ́ jàǹfààní yẹn o ò lòfin ṣẹ̀ríà bó ló sì fẹ́ jàǹfààní yẹn já kí sáàrin yẹn. bákan náà ẹni tó lẹ́tọ̀ọ́ jù máa fi ṣe lè máàmù ẹni tó lẹ́tọ̀ọ́ jù máa fi ṣe lè máàmù ẹni tí àwọn òfin yẹn pèsè lára ọmọ alukurani kejì ó nímọ̀ nípa òfin ṣẹ̀ríà tó ní í ṣe pẹ̀lú sọ́láàtì jù wọn ò tún fẹ́ lójú jù wọ́n ní òfin ṣẹ̀ríà tó ní í ṣe pẹ̀lú sọ́láàtì la ilaha illallah ajẹ́ pé léyìí báyìí ohun tí kò ní ṣòro púpọ̀ fáwọn èèyàn láti rí ni òfin ṣẹ̀ríà tó ní í ṣe pẹ̀lú sọ́láàtì sọ́wọ́n kófin ṣẹ̀ríà ọ̀fẹ́ gan ọ̀fẹ́ gan ọ̀fẹ́ gan ọ̀fẹ́ gan tayọ bó ń ṣe ń pè ṣùgbọ́n èyí tó ní í ṣe pẹ̀lú sọ́lá ọgbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ ju ẹlòmíì lọ tó o bá ti wá jẹ́ pé májẹ̀mú yìí pèsè ọ lára ìwọ gangan ló yẹ jù kó o ṣe lè máàmù ṣùgbọ́n àwa wá irú àwọn ẹni tí májẹ̀mú yìí pé lára àrípọ́ máa ke ó sì mà nípa òfin ṣẹ̀ríà ṣùgbọ́n pòkì ni torí pé ìmọ̀ mu sìgá kódà máa mu gbólẹ̀ kan láàrin a rí i pé bàbá yẹn ó máa ń fárùngbọ̀n rẹ̀ a rí i pé ẹ̀wù rẹ̀ máa so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí wọ́n ká máa wípé a máa fẹ́ wọ́ zina Ah, ń jalè a'udhu billahi minash shaitani rajim gbogbo eléyìí wà pò kí ni àwọn arẹ lomi ti ń ṣẹlẹ̀ má mú ju eléyìí lọ ṣé o lè kóbá sọ láti wà bí o lè kóbá nítọ́ dájú òun náà ni wípé ẹni tó dáa jùlọ lọ ẹ̀ka wa ṣùgbọ́n tó bá jẹ́ pé àbá rẹ lomi ju pò kí lọ pò kí tó ti jáde kúrò lábẹ́ òfin ọlọ́run tí ì tẹ̀lé ẹni tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní máa ṣe àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó bá ti ra gbálé yóò tẹ̀ra mani yóò tẹ̀pẹ̀lẹ̀ mani tọ irú àwọn wọ̀nyí báyìí tó bá yẹ pé irú wọn lábárí àrí lè má mú mi kò sí wàhálà kò sí wàhálà ká máa bá sọ láti wà lọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yọ gbà yọ gbà òun ni ó ti yà á ṣíṣe pò kí tiẹ̀ àwo ò ní dẹni tó pàdánù ládàá sọ láti tiwa. tẹ́lẹ̀ ìbáyé wa tílẹ̀ máa ń bá ń bá sọ láti lọ tí sọ láti rẹ̀ bá bàjẹ́ tí sọ láti rẹ̀ bá bàjẹ́ pẹ̀lú pósó lápèjúwe àbí nǹkan míì ṣẹlẹ̀ sí tó sọ láti rẹ̀ jẹ́ a lè tò lẹ́yìn rẹ̀ kí sọ láti wọ́ lálàáfíà o àyàfi tá a bá máa ń tọ́sẹ̀lẹ̀ àyàfi tá a bá máa ń tọ́sẹ̀lẹ̀ tá a bá máa ń tọ́sẹ̀lẹ̀ kò sí ní tó ṣe sọ láti wá kò sí ní tó ṣe sọ láti wá àmọ́ tí lè máàmù bá ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ tó bá fi sọ láti sílẹ̀ kò sí ní tó ṣe sọ láti tiwa náà ẹnu ká parí rẹ̀ ni kọ́tọ́ o lábẹ́ òfin ọlọ́run tá à ń bá ń tò ṣe sọ láti lẹ́yìn ìmáàmù kan ká jẹ́ ẹni tó ṣe pé yóò máa gbáwájú máa lọ́wọ́ ẹni tó jẹ́ pé o ṣe allahu akbar ṣáájú lè máàmù níbẹ̀rẹ̀ sọ́láàt òun rúkú ṣáájú lè máàmù òun forí kanlẹ̀ ṣáájú lè máàmù òun gbórí sókè ṣáájú lè máàmù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ sọ́láàt rẹ̀ bàjẹ́ o ẹni tí wọ́n ń pẹ́ jọjọ sí lè máàmù tó pé lè máàmù ti ṣe ọ̀kan nínú àwọn ṣe sọ́láàt yẹn yóò ti pẹ́ kó tó di pò ń ṣe tiẹ̀ bí ká ìmáàmù ti gbórí sókè láti rúkú ó ti wá jókòó láàrin ìforíkanlẹ̀ láti rúkú ó ti wá dúró ó fẹ́ lọ sí ìforíkanlẹ̀ ìwọ sì ń bẹ ń rùkú ìmáàmù ń fi lọ sí foríkanlẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbórí sókè láti rùkú eléyìí náà dáa o àyàfi tó bá pè yàn nídìí ọkàn bí kápó gbàgbé kò tí ẹ̀ máa ń tí ń ṣe kò mọ̀ pé lè máàmù ti gbórí sókè àbí kò gbóhùn lè máàmù ni ló mu ṣe bẹ́ẹ̀ ìgbà náà la sọ pé kò burú àmọ́ tó bá máa ma ṣe bẹ́ẹ̀ ó burú o oríṣi ọ̀nà mẹ́rin láti ẹ̀lẹ́ pín àwọn ẹni tí ń ṣe sọ láti lẹ́yìn ìmáàmù sí nípa títẹ̀lé àti àìtẹ̀lé ìmáàmù nípa títẹ̀lé àti àìtẹ̀lé lè máàmù á rí i pé ń bẹ nínú àwọn ẹni tó tò lẹ́yìn lè má mú àwọn ẹni tó ṣe pé wọ́n á máa gba wájú má lè má mú lọ ni àfi bí ẹni ń so lórí borí pẹ̀lú lè má mú yóò ti ṣe Allahu Akbar ìbẹ̀rẹ̀ sọ láti ṣáájú lè má mú àwa ní mata ni lè má mú ta ni ti sọ láti lẹ́yìn ẹlòmíà rúkú ṣáájú lè má mú ẹlòmíà foríkanlẹ̀ ṣáájú lè má mú ẹlòmíà ṣe ṣáájú lè má mú kí ló dé sọ fẹ́ fi hàn pọ̀ dájú lè má mú lọ kí ló dé tó fi jẹ́ pọ̀ nǹkanjú sọ wa lè sálámà ṣáájú lè má mú bíi torí pé tó bá ti sálámù sátú lè mọ̀ sọ́láàtù bàjẹ́ ó sì Allahu Akbar sátú lè mọ̀ kò sí sọ́láàtù kò sí sọ́láàtù gbogbo àwọn ṣẹ́ burúkú lélẹ́yìí eléyìí tí ọ̀tọ̀ kí ló ń rùkú sí ṣáájú lè máàmù kí ló ń forí kanlẹ̀ sí ṣáájú lè máàmù so eléyìí ní í ṣe pẹ̀lú irú àwọn nǹkan tá a fi ṣàpèjúwe yìí o yàtọ̀ sí pé à ń kí ó jẹ́jẹ́ gẹ́gẹ́ bí sọ́láàtù àti rákà kẹta nínú sọ́láàtù magrib níbi táwọn ti ń kí ó jẹ́jẹ́ nínú gbogbo àwọn rákà yìí téèyàn bá kọ́kọ́ ké fati àti ẹ̀ ṣáájú kí lè má mú tó ké tiẹ̀ kò sí wàhálà ń bẹ nítorí pé gbogbo nǹkan kan ní tíṣẹ̀ríà tó ní kò sí tó burú nu kọ́ kọ́kọ́ ṣe tiẹ̀ ṣáájú lè má mú nu ẹlẹ́yìn so ṣùgbọ́n bíi ká pé ọ̀nà ró ṣáájú lè má mú orùkù ṣáájú lè má mú oforíkanlẹ̀ ṣáájú lè má mú ọbẹ̀rẹ̀ ṣáájú lè má mú ọbẹ̀rẹ̀ sọ̀láàtì níbi tí anabi sallallahu alayhi wa sallam sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi níṣẹ́ ni wọ́n fi lè máa mú síwájú nítorí kún lè máa wà wòkọ́sì rẹ̀ nítorí kún lè máa wà wòkọ́sì rẹ̀ tó lè bá yé wa àjẹ́ ìpè ẹnikẹ́ni tó bá wà ń tayọ lè máa mú tó ń gba mọ́ lọ́wọ́ láì jẹ́ pé láì jẹ́ pé ó kan bí ká pé ìgbàgbé ló ṣe láì jẹ́ pé ó kan bí ká pé ó ti fọ́nú fọ́ra nídùúró ìlú kó ṣe báyẹn so sọláàtì rẹ̀ bàjẹ́ o. oríṣi ìṣesí kejì òun náà làwọn ẹni tó yẹ kí wọ́n máa ṣe gbogbo sẹ́sọ láti dọ́gba pẹ̀lú lè máàmù bí ìmáàmù ti sẹ́nsọ Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ láti lọ náà ṣe pẹ̀lú lè máàmù lẹ́ẹ̀kan náà òun àti lè máàmù wọn jọ du rùkú òun pẹ̀lú lè máàmù wọn jọ du ìforíkanlẹ̀ òyìn bá máàmù du nínàró láti rùkú àti nínàró láti ìforíkanlẹ̀ ni ìyí bá ìmáàmù du sálámà ni tọ́ ìrò eléyìí báyìí o ìrò eléyìí báyìí aburú ìsì e máa jẹ́ kí ládé èèyàn dínkù nínú sọ́láàtì oríṣi ìṣesí kẹta òun náà ni kéèyàn máa tẹ̀lé ìmáàmù kéèyàn ó ṣe sùúrù nígbà tí lè bá tó wá ṣiṣẹ́ ìjọsìn tán lèèyàn ó tó ṣe tiẹ̀ ìmáàmù allahu akbar ti bẹ̀rẹ̀ allahu akbar ẹ̀yìn rẹ̀ lèèyàn tó ṣe allahu akbar ìmáàmù rúkú ẹ̀yìn rẹ̀ látó rúkú ìmáàmù ti forí àwa náà forí ìmáàmù ti gbórí sókè láti forí kanlẹ̀ àwa náà gbórí sókè ìmáàmù jókòó káwa náà tó jókòó eléyìí ni wọ́n ń pè ní almutaba'a ìtẹ̀lé lè máàmù torí rẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé lè máàmù ni kìí ṣe pé ká máa bá díje kìí sì ṣe ká máa ṣe tá à ń ṣe dọ́gba pẹ̀lú tiẹ̀ á máa tẹ̀lé nítorí pé òun wà wájú ká lè bá àwa àwòkọ́ṣe rẹ̀ ni ìwà àwòkọ́ṣe tíṣẹ̀rí àmúwá òun náà ni pé ẹ jẹ́ kí lè máàmù ṣe kẹ́yìn tó ṣe ẹ má jẹ́ni tó ṣe pé ọmọ àgbà wájú ẹ̀ ẹ sì má máa ṣe dọ́gba pẹ̀lú tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú òṣèṣì táwọn èèyàn máa ń ṣe nígbà tó ń bá tò sẹ́yìn lè máàmù òun náà ni yíyapa sí lè máàmù yíyapa sí lè máàmù eléyìí tó ṣe pé a rí i pé ìmáàmù ó ti rùkú ti pẹ́ kẹlòmí ò tó rùkú ìmáàmù ti gbórí sókè láti rùkú ti pẹ́ kẹlòmí ò tó gbórí sókè ìmáàmù ti forí kalẹ̀ ti pẹ́ kẹlòmí ò tó forí kalẹ̀ ó ti gbórí sókè láti forí kalẹ̀ tipẹ́ kẹlòmíì ò tó gbórí sókè so gbogbo orú eléyìí báyìí ìyapa ni wọ́n ń pè sílẹ̀ máa mú òun náà kìí ṣe ń tọ́ da o òun náà kìí ṣe ń tọ́ da nítorí pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ a lè pé ń wá àwòkọ́ṣe lè máa mú a lè pé ń wá àwòkọ́ṣe lè máa mú ṣùgbọ́n tó bá ṣe pọ́n nídìí téèyàn fi ṣe bẹ́ẹ̀ bí ẹni tí ń pẹ́ láti rúkú tí ó ti rí pé lè máa mú ti fẹ́ gbórí sókè kó tó rúkú ń pẹ́ láti forí kanlẹ̀ yóò ti rí pé ìmáàmù ti fẹ́ gbórí sókè kó tó forí kalẹ̀ eléyìí tó bá jẹ́ pé ó nídìí tó fi ń ṣe bẹ́ẹ̀ bí ẹni támùrún ń dà láàmú tó sì ti mọ̀ yín pé tóun bá fi lè pẹ́ ó ṣe é ṣe o tóun bá fi lè pẹ́ níforí kalẹ̀ ó ṣe é o ẹni tó bá ti mọ̀ pé nǹkan yìí ń tó ń láàmú ọgbọ́dọ̀ òun tiẹ̀ tó bá pẹ́ nímú ń pẹ́ sílẹ̀ máàmù kò sí ní tó burú eléyìí báyìí bákan náà wípé tí òun bá dìde dúró tí òun bá dìde dúró pẹ́ ó ṣeéṣe kó yẹ ọmọ kọ́ ìdí nìyí tí fi ń pẹ́ ní rúkú kó tó di pé ó lọ bá ìmáàmù lẹ́yìn ìgbà tí ìmáàmù gbórí sókè láti rúkú kò sí ní tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé nídìí tí àgbà wọlé téèyàn fi ṣe ìyapa ní ìyapa díẹ̀ eléyìí tí ò ní hàn lọ títí kò sí wàhálà ń bẹ wáyé o ó wá nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ibi táwọn anabi ti ń bá àwọn ẹni tí máa bá lè máàmù díje tí wọ́n máa tí wọ́n máa ṣáájú lè máàmù tó ti ń bá wọn wí oníṣẹ́rù ọ̀bá ni tàn ni ẹni tí ń gbórí sókè ṣáájú lè máàmù ẹni tí ń gbórí sókè ṣáájú lè máàmù àbí ń gbórí lọ sílẹ̀ ṣáájú lè máàmù bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lè yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ bí subhanallah eléyìí túmọ̀ sí pé ká máa gbáwájú lè máàmù yẹn kabiratun min al-kabair ẹ̀ṣẹ̀ ńlá kan ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá a sì ti mà pẹ́ṣẹ̀ ńlá ọ̀nà ìlẹ́jọ́ lọ́n ṣèlérí ìyà burúkú fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ṣèlérí ìyà burúkú òun náà ni wípé ṣíṣe tó ń ṣe báyẹn yóò ṣe sábàbí kọ́lọ́wọ́n bá kó yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ta ló wá wù ká kọ́lọ́wọ́n bó yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀dọ́ wa jàmáà ọ̀dọ́ wa jàmáà a máa sáré a máa sáré lórí sọ́láàt ó rúkú ṣáájú lè máa mú ó forí kanlẹ̀ ṣáájú lè máa mú ó tún gbórí sókè ṣáájú lè máa mú eléyìí ọ̀tọ̀ rárá ìmáàmù là ń wá àwòkọ́sí rẹ̀ ká ṣe sùúrù pẹ̀lú lè máàmù kí lè máàmù náà ó sì jẹ́ni tí ọmọ kó wa gbọ̀nà mọ́sọ̀sẹ̀ lórí sọ́láàt tọ́lọ́pọ̀lọpọ̀ lè máàmù náà bọ́ bá rúkú kò ní nàró tí ètún lọ sí forí kanlẹ̀ bọ́ bá forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ kò ní jókòó tí èforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdúpẹ́ fọlọ́n pípẹ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti jáwọ́ ńbẹ̀ kọ́lọ̀ wọn bá dákun kọ́ má ṣe bà wá lẹ́sìn jẹ́ kó sì wá lọ́kànnù ẹni tí wọ́n máa ṣẹ̀sìn rẹ̀ bí ó ti ṣe mú kí ọlọ́run ọba kọ́ tẹ́wọ́ gbà lọ́nà tí ó mú kọ́lọ́run ọba kọ́ yọ́nú sí wa. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kọ́lọ́run bá san wọ́n ní ẹ̀san lórí kọ́lọ́run jẹ́ adúmọ̀ pẹ́ lórí dáadáa àríkọ́rọ̀ náà wọ́n ti ń bá a sọ ṣùgbọ́n àwọn fẹ́ ṣe béèrè nípa ipe tó kì í ṣe pé bọ́yá èèyàn yapa ìmáàmù àbí ipò la fẹ́ sí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé láyé lónìí nìsín tá a bá ti wọ mọ́sálásí mọ́sálásí tó jẹ́ pé ìmáàmù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú asábà máa kan wa lọ́pọ̀lọpọ̀ a bá rí pé ìmáàmù yóò jáde àwádìí bọ́ wájú kápẹ́tọ̀ lágbájá bọ́ wájú kò yẹ sọ láti fún wa ká fi mọ́ bá a pẹ́ ká fi máa lọ rúpò owó láàtò ilé náà sí lábẹ́ ẹ̀sìn Islam. ẹlẹ́yìn ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run bá tó máa ti pèpè fún sọ́láàtì a gbọ́dọ̀ jẹ́ pé a ṣe sọ́láàtì ṣáájú kí lè máàmù tó dé lópin ìgbà tí lè máàmù ti sọ fún apọ̀ òun ò sí a ṣe sùúrù fún tí ó fi dé ọlọ́run bó sì ràn wá lọ́wọ́ á dùn á ṣe sùúrù tí ó fi dé ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé imam òun fúnra ara rẹ̀ ló sọ fún wa pé òun ò sí ń tòsí ó sì ń tó burú ká ṣe sọ láti síwájú kó tó di pé ọjọ́ lọ mọ́ wa lọ́wọ́ imam náà sì yẹ kó bẹ̀rù ọlọ́run ẹ má ti torí pé ẹnìkan ò ní ṣe sọ láti kẹ́ tó wọ bẹ̀ kó wá jẹ́ pé ègbé ó rè gbé ègbé ó rè gbé kó tó di pé wá sínú mọ́ṣáláṣí wá ṣe sọ láti fáwọn yẹn bó tilẹ̀ jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba wa sunna fi hàn wá pé kìí ṣe tẹ bá ti pèpè fún sọláàtì tà ìpèpè fún sọláàtì náà lẹ́ẹ̀ máa ṣe ẹ ṣe sùúrù díẹ̀ fáwọn èèyàn kí ló dé tẹ pèpè fún sọláàtì síbẹ̀ ń pa àwọn èèyàn kan wá ni àwọn èèyàn tẹ́ ń pè kan wá ẹlòmíì máa ń bẹnu wọn tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jí ni ẹlòmíì ń bẹnu wọn tó ṣe pé ó ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ ń tọ̀ lọ́wọ́ ẹlòmíì jẹ́ ń sàlùwàlá lọ ẹlòmíì ṣe ń bọ̀ lọ́nà ni ojú kíni kan wa tó bá di ká sin lọ́nà lójú burúkú àmọ́ kan wọn tó bá kan kí wọ́n fi àsìkò ṣòfò kí wọ́n fi ṣèrégbè ojú ìkan wọn torí délé lábẹ́ òfin ọlọ́run ẹ gbọ́dọ̀ gba wájú má lè máàmù lọ kẹ́ ẹ sì kọ́ ọmọ kẹ́ ẹ tó rí lè máàmù ó dìgbà bá rí lè máàmù kẹ́ ẹ tó sì kọ́ ọmọ tí ìmáàmù bá sì ń bẹ pẹ̀lú yín nínú mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ sì kọ́ ọmọ kí ìmáàmù tó sọ pé ẹ sì kọ́ ọmọ alhamdulilayi rabil alamin torí àsìkò wa à ń fi àsìkò yìí mú àǹfààní yìí détí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa àwọn òbí àti alágbàtọ́ kájẹ́ ẹni tí ó gbìyànjú àǹfààní tí ó wọlé ńláńlá wá bá ẹnìkọ̀ọ̀kan wa yóò náà ní nípa skul tí à ń sàlàyé fúnra wa náà ní alimadina schools nítorí délé ẹja gbìyànjú níta àgbà lórí pẹ̀lú alimadina schools ní pẹ̀tò iléèwé àwọn ọmọ kéékèèké alákọ̀ọ́bẹ̀rẹ̀ kindergarten àti nursery àti basic school ó wà níbi bẹ̀ bákan náà èyí tó jẹ́ ti kọ́lẹ́ẹ̀jì ti àwọn àgbàlagbà ìyẹn náà wà ní Al-Madina ẹja gbìyànjú ká fi àwọn ọmọ wa sí iléèwé náà a sì rí pé àǹfààní ibẹ̀ ọ̀pọ̀ àwọn olùkọ́ wa wọ́n jẹ́ ẹni tí ó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ tí wọ́n mú ṣáṣá ti ń gbìyànjú bákan náà a tún rẹ̀ sí ti gbọ̀ wá nípa mẹ́tọ́rọ́sẹ̀ ilé láti ń sọ fúnra wa tipẹ́tipẹ́ náà ni ilé ẹ̀kọ́ àgbàlagbà tó ti ìwé àtọ́jẹ́ ti ẹ̀kọ́ báwo láṣẹ rọ́lọ́ọ̀bàṣẹ̀ láyé pẹ̀lú rọrùn tá a sì bá dáadáa pàdé ní ọ̀dọ̀ lọ́ba tí wọ́n fi mọ̀ wá nípa báwo la ṣe kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin ẹ̀sìn Islam iná ni wọ́n kọ́ wá bíbá yìí èyí a máa wáyé ní ọjọ́ Saturday àti Sunday ní àárọ̀ ẹ jẹ́ á gbìyànjú fún àǹfààní ìbéèrè àbí ìwádìí kankan ẹ jẹ́ á pè sórí nọ́mbà yìí zero eight zero three two eight five zero four six six kọ́ lọ́ba kí o ṣe rọrùn fún ẹ á pàdé àwọn olùwádìí dásìkò yìí ní ọ̀la